ṣe ti rí pé ìròyìn ò tá mojúbọ báyìí àfẹni tó bá débẹ̀ ló lè ròyìn àwa náà kọ́ ọlọ́run ọba ni òun lọ́ba tó di rí ẹwà fákùkọ wa àkùkọ ti gbé ogbe wáyé látọ̀run tẹ́lẹ̀ ìgbà tó ń dàgbà ló bẹ̀rẹ̀ sí ní yọ bẹ́ẹ̀ ni àti ọ̀gá ń tiẹ̀ kàláǹkì níní ọba mi òkè náà ló kúkú ṣe wà sí i lára bó ṣe ń lọ lẹ́tọ̀ tí wọ́n bá ń sọ fún ọ ò lè mọ bó ṣe ń lọ àfi tó o bá wo bó ṣe ń lọ torí àwọn tó bá mọ bó ṣe ń lọ ló máa máa bá ní ká lọ ẹ o ẹ má tí ì gbé kúrò abala táàtì máa dágbére náà láwa yìí nítorí ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń bá wa pàdé lórí ètò ìbóyá ẹ tètè tán tẹlifíṣàn yín ẹ o ẹ a sọ̀rọ̀ nípa tẹ́ní ẹ but my papa no be Dangote bọ́ wá sí ǹjẹ́ ẹ sí. but my papa be Dangote ọ̀ àtẹ̀lẹ́kẹ̀ we go there, okay ye. adébísí bísí bí. ó já rẹ̀ ni. money stop nonsense. abẹ́ẹ̀ ah, ni owó máa ń jẹ́ kí ah, nǹkan séǹjì. Eh, eh, ni koko. bọ́ba jẹ́ mi náà nǹkan. wò ó téèyàn bá ń gbélé ayé tí ò bá lówó lọ́wọ́ ó kù sẹ́nu. Ah. ọgbọ́n owó ní kókó. ẹ má lọ́nà gẹ̀rẹ̀ ẹ̀gbà eh. owó ní kókó mi ò lè gbé bọ́dì. má lọ́nà gẹ̀rẹ̀ owó wo ẹ má yìí sì gbé kúrò bó ṣe ń lọ náà lẹ́tọ̀ abala kejì tá a sọ̀rọ̀ ń pa ẹ̀ nígbà tí a gbọ́rọ̀ látẹnu adẹ́rìn pòṣónú wa táwọn náà ti sọ nǹkan tó ju tí wọ́n rí a wá lọ sórí health ìlera ibẹ̀ láti sọ̀rọ̀ nípa eyín ìwọ tó jẹ́ pé bọ́ọ̀ bá jẹun ó jẹrú ó jẹyọ̀ ó jẹmọ́gí ó jẹ gbogbo ẹ̀ bọ́ bá wá dalẹ̀ ò ní rántí fọnu wọ́n ní ẹ̀ mọ́ fọnu lálẹ́ wọ́n ní ẹ̀ mọ́ bísí bí mọ́ fọnu lálẹ́. ọmọ ẹnu mi ò yọ. ẹ̀yìn wọ́n tiẹ̀ sọ pé eléyìí wọ́n ní òun ni wọ́n mọ fi ń fọ ahọ́n èmi sì ti gbàálẹ̀ lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni òun ni wọ́n pè ní tongue brush wọ́n ní ọ̀tọ̀ ni èyí tí wọ́n fi ń fọ eyín ọ̀tọ̀ lèyí tí wọ́n fi ń fọ ahọ́n ó sì dákẹ́ ẹ mọ́ lọ fọ eyín yín nílé iṣẹ́ àwọn tó ń fọ eyín wọn sanwó ìpolówó fún wa ẹ̀yin o ẹ mọ́ lọ fọ eyín torí ìlera tiyín ni ìlera tiyín ló jẹ àwa lógún torí bẹ́ẹ̀ bá wà ní ìlera lẹ lè wo bó ṣe ń lọ lórí ìlera ẹ bísí bíi jẹ́ ká ṣe pápápá ká máa gbéra kí agbe wa ṣe bẹ́ẹ̀ kórè dáró kí àlùkò wa ṣe bẹ́ẹ̀ kórè kò sùn kí lékelèké wa ṣe bẹ́ẹ̀ kóròdé kẹ́kẹ́ fún àwòdì òkè wa kórè bàrà kó lọ túnra mú nítorí àdàbà túnra mú odò ń gbá rèrè bísíbí ó yá gbérapá iléyá náà nìyẹn. orúkọ tèmi ni adébíyí adébísí ọmọ omi bísí bíi bó ṣe ń lọ lẹ́tọ̀ ẹ máa bá wa ká lọ ká máa mu ní mẹ́lọ mẹ́lọ. ìgbà tí wọ́n á ní kí o dákẹ́ ẹ̀rọ tó tó wá ń síwùn sí àwọn ará létí orúkọ tèmi ni adébísí adébíyí bísí. alára ní gbára rẹ̀. orúkọ tèmi náà yí padà ọ̀rẹ́ yín àbúrò yín ẹ̀gbọ́n yín olólùfẹ́ yín sọ̀rọ̀sọ̀rọ̀ asọ̀rọ̀ má sọ̀tàná ọba mi òkè náà ló kúkú fi rán wa wọn ní kárejé kájedé kámèdè kápèdè káfèdè kí gbogbo elédè tó ń bẹ nígbàgede bisibí àwáredé ajedé amèdè apèdè látúnṣe ń pè èdè fún àwọn elédè tó ń bẹ nígbàgede bó ṣe ń lọ náà lètò àwa gangan wá ní pèdè pèdè tó ń pèdè nígbàgede orúkọ mi ò tí yí padà adéníyì olúṣọlá ọmọ mọ̀rọ́láhùn ọmọọba ìlú ìgbòho mọ̀rẹ́ alágbàdo òde àtàpẹ́tẹ inú omi ẹ má gbé kúrò ńbẹ̀ o Orísun náà ní bàbá bó ṣe ń lọ náà lètò tó ń lọ lọ́wọ́ ẹ máa bá a pàdé ní gbogbo ọjọ́ Monday bóyá ẹ fẹ́ ṣe polówó ọjà ẹ lè pè wá bóyá ẹ fẹ́ polówó ọjà kájí obugbájẹ lórí Orísun tẹlifíṣàn yìí náà ni mm. bóyá ẹ dẹ̀ fẹ́ pẹ̀lú àwọn olùgbọ̀wọ́ wa ẹ lè wo àwọn social handle tó wà ń bẹ̀ yẹn náà bó ṣe ń lọ náà lètò ẹ lè bá adébíyí adébísí pàdé ẹ dẹ̀ lè bá olúṣọlá ọmọ yín ọ̀rẹ́ yín ọmọ tó kéré jù láfíríkà mm. ẹ lè ṣọwọ́ sí wa mm kájọ dòwò pọ̀ lórí ètò bó ṣe ń lọ.